wòlíì òjíṣẹ́ ọlọ́run ni ọkùnrin ẹni ọdún méjìlélógójì tó porúkọ ara ẹ̀ ní pírọ́fẹ́ẹ̀tì Dàda Adélẹ́yẹ yìí ọmọ bíbí ìlú Awà Ìjẹ̀bú ni òun ni olùdásílẹ̀ ṣọ́ọ̀ṣì kérúbù K&S ọgbà ayọ̀ tó wà nílùú Ifọ̀ níjọba ìbílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn ọdún mẹ́sàn-án sẹ́yìn ló lóun ti gba ìpè tóun sì ti ń darí ìjọ náà bọ̀ àmọ́ ní báyìí àkóló àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lọ́dọ̀ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ní olú iléeṣẹ́ wọn tó wà léléwé ẹran ni wòlíì yìí wà látàrí bó ṣe wò ṣùnṣùn tó ki ọ̀kan lára àwọn ọmọ ìjọ rẹ̀ kan mọ́lẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí dáná ìbálòpọ̀ túláàsì ya títí tọmọbìnrin náà fi lóyún nígbà tọmọ náà tún lóyún èyí tí wòlíì yìí ìbá fi túbá níṣe ló jí ọmọbìnrin ọ̀hún gbé tó lọ tọ́jú rẹ̀ pamọ́ síbì kan tẹ́nikẹ́ni kò mọ̀ inú ṣọ́ọ̀ṣì míì ló gbé e lọ bẹ́ẹ̀ òun ló ń gba iwájú tó ń gbẹ̀yìn tó ń ṣáájò tó sì ń dárò pẹ̀lú àwọn òbí ọmọbìnrin ọ̀hún lásìkò táwọn yẹn ń dààmú tí wọ́n ń ṣòfò ọ̀rọ̀ ara kiri láti wá ọmọ wọn. nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí wòlíì adélẹ́yẹ sọ pé iṣẹ́ èṣù ni ìwàkiwà tó ń hù ó sì jẹ́wọ́ bọ́rọ̀ náà ṣe jẹ́ ìyá ọmọbìnrin náà àti ọmọbìnrin ọ̀hún fúnra rẹ̀ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ lásìkò tí òjíṣẹ́ ọlọ́run yìí fi hùwà ọ̀daràn tó sọ ọ́ dèrò àhámọ́ ẹ máa bá wa ká lọ. dàdá adélẹyẹ ọmọ ìjẹ̀bú ló wà ní forty two years báyìí forty two years eh, prophet ni. prophet kí ni. dàdá eh, adélẹyẹ ní ifọ̀. ifọ̀ lẹ ti ń ṣe prophet yìí. bẹ́ẹ̀ni o. ọdún kìlẹ̀ lẹ ti ń ṣe prophet yìí. láti bí ọdún ọdún kẹsàn-án báyìí sí kẹrin. tọ́ọ̀chì eh, kí lórúkọ tọ́ọ̀chì yìí. ẹgbọ́n òsókè kí lórúkọ tọ́ọ̀chì yìí. cns. cns. cns kí lórúkọ ẹ̀. ìjọ ìjọ ọgbà aláyọ̀. ìjọ ọgbà aláyọ̀. bàbá ó yà èmi náà lẹ́nu. ó yà èmi náà lẹ́nu torí fámìlì bíi fámìlì ni òun àti wọn ṣe jọ jẹ́. bí fámìlì ṣe jẹ́ kí ló yà yín lẹ́nu ń bẹ̀ ẹnu yà yín lẹ́nu. àṣẹ ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ni ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ pé ẹ ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni. kí ló dé tẹ́ yín bá fún lóyún kí ló dé tẹ́ ń bá sùn. bàbá àfikún ọlọ́run kò gbà mí o hmm? àfi kọlọ́run kó gbà mí dáàdì sà kò sẹ́ni tí tí sàtánì ò lè lè ṣubú kọ́lọ́ má gbà fún mi. ààyè ah, ò ṣèbí prọfẹ̀tì lọ́dún kìlọ̀ tí ń ṣe ah, prọfẹ̀tì yìí. dáàdì dáàdì ọlọ́run ni kò máa gbà wá. kí ló dé iṣẹ́ ìrí ìyá ẹ̀ níyàwó ni. ìyàwó mélòó ni. níyàwó tó yà ìyàwó kan náà ni. ìyàwó kan ọmọ mélòó bí. ọmọ mẹ́rin. mẹ́rin ọmọdé mélòó làwọn ọmọ yín. Ah, ìkan wà ní twelve years. ìkan wà ní. twelve years. ten years. ìkan wà ní five years. kí ló dé tẹ ẹ nígbà tẹ mọ̀ pé ẹ nídìí èèyàn láti máa láti máa bá náà jẹ kí ló dé lọ fẹ́ yàwó èmi nígbà tẹ mọ̀ bóyá yàwó yín ò lè bá yín ṣe mọ́ àbí kí ló dé tẹlẹ lọ fẹ́ yàwó mi. èmi kò máa ń bi Ọlọ́run sá pé mi bi Ọlọ́run fún yàwó méjì. ẹ kí ló dé wọn lọ fún ọmọ ọlọ́mọ lóyún báyìí. bí ọmọ tẹ fún lóyún bí ọmọ yín náà ló máa jẹ náà. ẹ̀yin lẹ mú kiri. Ah, ah. kí ló wá dé tẹ fi fún wa fún wọn yìí lóyún mo mọ̀ pé kò lè jẹ́ ilé olè já kọ̀kọ̀ ẹ má parọ́ bàbá ah, ah, ah. ẹ má torí pé àṣírí lè tú ẹ̀ ní sọ pé kínní. tó fi mú ọmọ kékeré eh. tó fi mú ọmọ kékeré àti eh. bá ní àgbàlagbà tí mo ti ń ṣerú ẹ̀ fún mi ní ṣòro àti bá ní àgbàlagbà tí mo ṣe. ẹ eh, kí ló dé lè wá àgbàlagbà tó yẹ pé ọmọ kékeré lè wá fún lóyún. bàbá sà mí gùn pé ọlọ́run kò kẹ́ mi ní àwọn méjì hmm? èmi gùn pé ọlọ́run kò kọ́ méjì. ẹ bẹ́ẹ̀ lọ́run kó pé àwọn méjì ẹ lè wá pé méjì báyìí ibi lẹ́gbẹ́ kó mọ ẹ pamọ́ sí ibi lẹ́gbẹ́ pamọ́ sí ló ń bà mí ẹ̀rù ló ń bà mí kí ló ń bá mi ṣe. ẹ ní sùúrù ẹ ní ẹ̀rù ń bà yín ibo lẹ gbé pamọ́ sí. wọ́n ní ngbà tí wọ́n wà yẹn náà tún bá wọn wà pẹ̀lú ẹ̀tọ́ náà ni láti sọ fún mi pé àwọn ọ̀rẹ́ lágbájá mhm. àti ẹ̀rù ń bà mí mhm. láti sọ fún wọn pé àbá ẹ̀ ni. ẹ̀rù ń bà yín kí lẹ̀rù ń bà yín fún. ẹ̀rù ń bà mí torí irú nǹkan tó ṣẹlẹ̀ náà ni. kí ló ṣẹlẹ̀. a torí ìbá orúkọ mi orúkọ yóò ti wá bàjẹ́ báyìí. Ah, ti bàjẹ́ o hmm? ti bàjẹ́ torí gbogbo èèyàn ti mọ̀ ládùúgbò. gbogbo èèyàn ti mọ̀ ládùúgbò gbogbo ìjọ ti mọ̀. Ah, ti mọ̀ hmm? ọmọlọmọlọ ní ti mọ̀ irọ́ o. ọ̀nà ẹ̀ ń kọ́ ọmọlọmọlọ sí bíà. mi ò ṣe é mi kò sí tó jọ kò sí nǹkan tó jọ ẹni tí ó jẹ́ kán sọ bẹ́ẹ̀ irọ́ ọ̀tọ̀ lẹni tó ń kó wọn tó mú. talẹ́ wà lẹ́ni yẹn talẹ́ ni yẹn. Eh, tawalẹ nìyẹn. ṣé ẹni tó ń ìyẹn náà mẹ́mbà wa ló wà. mẹ́mbà yẹn nìyẹn. ẹ o mọ̀mọ́ tiẹ̀ lọ fúnra rẹ̀ ni. ọmọ yẹn ló wà pé òun pé kí wọ́n sọ fún yín pé kó wá ọ̀rẹ́ jọ ni wọ́n mhm. pé kí wọ́n wá èmi dẹ̀ bọ́dẹ̀ ṣe sọ fún mi mo délé mo sọ fún ìyá ọmọ bọ́dẹ̀ láwọn àṣẹ eh, eh, bó ṣe jẹ́ nìyẹn ẹ wá fẹ́ mú òun lọ sí bí àlẹ́ṣẹ́ lọ kíkọ́. òun náà ni mò ń sọ fún mi kì í ṣe pé bóyá mo mú èmi kọ́ mo fẹ́ mu lọ wọ́n rán mi níṣẹ́ sáwọn òbí ẹ̀ ni mo dẹ̀ jíṣẹ́ fún wọn mo dẹ̀ jíṣẹ́ fún àwọn òbí ẹ̀. ẹ tó ẹ lè lọ kíkọ́ ẹ láti mú lọ sí Libya tó ẹ ṣe wá kíkọ́ ẹ. torí pé lóyún. torí pé lóyún ibo lẹ kíkọ́ ẹ sí. mi kò ṣe pé mo kíkọ́ ẹ náà tòsí ọ̀dọ́ mi tòsí ọ̀dọ́ mi bẹ̀yẹn náà ló wà pé kí n fi lè ráyè lọ bá àwọn òbí ẹ̀ gbogbo ìṣòro ní gbórí wa ṣàánú fún mi kọ́kọ́ bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó ti jẹ́ pé tí mo ṣe náà kò ṣe ohun tó dára tí kì í ṣe irú nǹkan báyẹn ni ó jẹ́ ìpín mi ṣùgbọ́n kí ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó fún mi ní oore ọ̀fẹ́ kó ń ṣe intention tí mo mọ̀ láti ṣe kí ọlọ́run má jẹ́ kí ogun kó gbórí wa ìrànlọ́wọ́ ni mo fẹ́ kì í ṣe ohun tó ìrànlọ́wọ́ kí lẹ fẹ́ pé káwọn ènìyàn bójú àánú wò mí ni. irú bójú àánú wò wò nìyẹn. tó yẹ pé mo ti ṣe tẹ́lẹ̀ àbí tí mò ń ṣe káàkiri tí ò ń ṣe àwọn tí ò ń ṣe kejì. òun ló lè kàn sọ pé ìwà ìka ni mo wò wọ́n jọ kàn ṣàánú fún mi wọ́n jọ kàn ṣàánú fún mi.